ń fún wọn lówó wọn o kì olúwa ṣàánú fún mi ṣàánú fún mi àánú ni mo wá wá ọlọ́run ṣàánú fún mi olúwa gbà mí olúwa gbà mí olúwa gbà mí ọlọ́run orí òkè yìí ṣàánú fún mi ṣàánú fún mi ṣàánú fún mi olúwa ṣàánú. jésù jésù jésù jésù jésù jésù ẹ ṣàánú mi jésù jésù yé níbo ah olúwa àwẹ̀ gbà mí jésù jésù rárá o mo wá gbàdúrà mi ni o mi ò ṣe ìyàwó sọ bẹ́ẹ̀ mo wá gbàdúrà ni o. táwọn ní ká ló jọ ọmọ inú máa jàre táwọn ní ká ló jọ ọmọ inú máa jàre sọ bẹ́ẹ̀ dà. mo wá gbàdúrà ni mi ti rí wọn lé ní ẹ ṣàánú mi mi ti rí wọn lẹ́ni. ó rí sọ bẹ́ẹ̀. mi ti rí pásítọ̀ sọ bẹ́ẹ̀ lẹ́ni. aláìsẹ̀ kò máa gbọ́ sọ bẹ́ẹ̀ dà. jésù jésù. ẹni sùúrù ṣé bí sọ bẹ́ẹ̀ làwọn a lè rí ẹ̀rọ kò tá lè pa lẹ́ẹ̀dẹ́ ah, sọ́bẹ̀ tí sọ́bẹ̀ ò bá sílé apáàna kan lẹ́ẹ̀dẹ́ sọ́bẹ̀ ó lè bá jù. Jésù ọrùn mi ò àdá. a máa fẹ́ jẹ́ a máa fẹ́ jẹ́ yílẹ̀. Ah, àdá lọ́rùn mi ò Jésù pásítọ̀ sọ bẹ́ẹ̀ mo wá gbàdúrà lórí òkè ni ẹ ṣàánú mi mi tí mo wá gbàdúrà ni. ọmọ pásítọ̀ sọ bẹ́ẹ̀ mi ti. ìgbà ìṣòro lè máa ń súnmọ́ lọ́rùn. mi ti rí wọn lẹ́ni ni. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà. bàbá ló jọ. ọmọ ìlú máa jalè. ẹ wo bí abẹ́ fi pàrọ̀kọ lẹ́nu. ẹ ṣàánú mi mo wá gbàdúrà ni ẹ má tún mi ṣayé mi mo wá gbàdúrà gbogbo ayé mi iṣẹ́ ni ẹ ṣàánú mi. ó jẹ́ kájẹ́ kó mọ̀ ni ṣùgbọ́n ẹ̀ ṣe kankan fún ẹ akọ máa rán ẹlẹ́dẹ̀ sọ bẹ́ẹ̀ ni. ẹ ṣe sà. sọ bẹ́ẹ̀ àfẹ́ ilé yóò kéré mọ́. màá jíṣẹ́. àwọn ọmọ ìlú la pàṣẹ. àwọn ọmọ àdúgbò la pàṣẹ. màá jíṣẹ́ sà. kọ́tà ti sọ abẹ́gẹ́ ni. bẹ́ẹ̀ ni sọ̀fù sọ bẹ́ẹ̀. <clears throat> ṣùgbọ́n ẹ̀yin guys. bàbá ah, mo wá gbàdúrà ni mo wá gbàdúrà àdá o. mo ti rí yín sà. wo bí báyìí wo bí báyìí ó dojú àdáǹsì ìyá ẹ o mo sọ bẹ́ẹ̀ rí mọ́ àbí. mo wá gbàdúrà. o mo sọ bẹ́ẹ̀ rí mọ́. mo wá gbàdúrà. ó yá òní nọ́mbà wa ti sọ yẹn o nọ́mbà wa sọ pé kò sọ fún sọ bẹ́ẹ̀ ìpá ò fẹ́ rí jẹ́ àfẹ́ iná yóò ké mọ́ tábà tún rí bí báyìí ẹran ẹ máa yílẹ̀ lóbi ṣeré ó ti rí lóbi ṣeré ṣeré o kò dá lọ́rùn o ẹ̀kọ́ ló máa jẹ́ o tó ti yí ẹ. bẹ́ẹ̀ ni sà àdá. tàwọn ní ká rojọ́ ọmọ ìlú máa jàre. bẹ́ẹ̀ ni tàwọn ní ká rojọ́ ọmọ ìlú máa ṣe kí ni. ó máa jà sí yẹn sà. yẹn sà yẹn sà yẹn sà yẹn sà yẹ yẹ ah, ah. ah. ìdí mi ò yẹ Jésù yẹ yẹ olú pásítọ̀ sọ bẹ́ẹ̀ wọ́n pa mí o yẹ Jésù o Jésù gbà mí bọ́ná gbà gbàtàbà morúkọ lọ. ẹ wo wọn máa gbọ́ pé wọ́n jẹ́ orí òkè wòlíì sọ bẹ́ẹ̀ rù ó ní ṣe lọ́ọ́ skata gbogbo bẹ́ẹ̀ ó ṣe bẹ̀yàn mọ̀yànmọ́ ni. orí òkè ta lẹ sọ pé wọ́n dàrú. ẹ wo ṣe ń gbọ́ mi bùrọ̀ sámú. aaron kí ló mú ẹ ìwọ àti ìdí ara bó lẹ ń lọ kí lẹ ń wá káàkiri. Ah. Oh. bọ̀dá Sàámú ẹ ti mọ̀ pé kò ń ṣe nílé mi àti ìdí ara la ti ń bọ̀rẹ̀ wa bọ̀ náà. Ah, kò lè wá kó débi kẹ wá sọ pé kí n má wàá máa wò mọ́. ta ló sọ yín dọ̀rọ̀ ta ló sọ yín dọ̀rọ̀ àbórí ẹ̀. ìgbà tẹ̀sí rí àwọn méjèèjì papọ̀ ṣé kò yẹ kẹ́ ti mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ ti ń farahàn nìyẹn ẹ lè wá fẹ́ máa ṣépè fún ṣe rí bí aaron ṣe wà àìmọye ìgbà tó ti sùn sínú ilé ìmọ́jú. yọ̀ọ́sí bí bíbí irọ́ ni o aaron ò sún ìbárí yọ̀ọ́sí bí tó ń ṣe báyìí. ní sọ̀rọ̀ hmm. jẹ́wọ́ fún mi date time and month. ó tó ẹ̀ mélòó tó ti sun inú yàrá ẹ̀ mọ́jú. bébí wàhálà èkó sí mi báyìí. tani bébí ẹ̀ mo lò kò rí ẹ̀ ti dàrú. ìwọ fi ojú ẹ̀ méjèèjì fi búra sí igbe kó lè lé díẹ̀ tó bá sun bí báyìí mọ́jú. kí ló ti ń sọ ah. ta ló sun bí. kí nǹkan ṣẹlẹ̀ sójú tó bá máa ṣẹlẹ̀ sí jàre. èmi sun bí. Aaron kí ni weight ẹ. sixty mo wọ. ìwọ wọn sixty ìwọ wọn sixty kì í ṣe hospital tá a ti jọ lọ yẹn tá a lọ bẹ̀rẹ̀ ṣé ibẹ̀ lọ sí wọn ṣe sì ah tí n bá handle ẹ tí n bá handle ẹ ọlọ́run gbọ́ wà one fourteen. yọ síbi ṣe rí pé wèrè nìyí ládùúrú ọ̀rọ̀ bàtàbàtà tí mo wá bá bọ̀dà ẹ jẹ́ make sure pé distract wa olórí burúkú àti àgbàyà. bọ̀dá ẹ bọ̀dá ẹ ló máa ní ìjọ tó máa dàrú bàbá ẹ ló máa dájọ́ ọ̀lẹ̀ tó máa dàrú máa da ayé ẹrú ìrìn tó fẹ́ pààyàn pọ̀tẹ́jọ́ fẹ́ máa ṣàbọ̀sílẹ̀ bọ́lá ẹ má gbọ́ ti. báwọ̀ rí bọ̀dá Sàámú. ṣé ẹ rí pé wèrè nìyí àǹtí ó ṣe àgbàyà oníranù ọmọ kẹ́mọ̀ ọ̀sán fẹ́ kó sí irú olórí burúkú àgbàyà ó ṣí. ah Jésù Kristi ah ṣóòótọ́ ni n tó sọ ní ah ayérayé o ta ló dọ́rùn eléyìí wò ta ló wà ń bẹ́ẹ̀ ah. Ah! Ah! Ah! Jésù Kristi. Jésù Kristi. Pásítọ̀ sọ Yes sir. Amóbìnrin tá a bá lórí òkè ẹ nígbà tá a wá. Yes sir. Ṣé kò jíṣẹ́ fún ẹ? Pé a sọ pé a fẹ́ rí ẹ lórí òkè yìí mọ́. A kò yé mi, ẹnìkan ló kàn déédéé pè mí, ló sọ bí ìbà ìṣe rí fún mi, mo ṣe ń sábọ̀. Bẹ́ẹ̀ ni sà. Ó sọ bí ibi ṣe rí fún ẹ. Yes sir. Ó dẹ̀ gbọ́ pé àwọn ọmọ àdúgbò, àwọn ọmọ òlu, àwa sórí òkè yìí, ẹ̀rọ dẹ̀ for your information. yes sir. àwọn ò rí ẹ lórí òkè yìí mọ́ o. Ah! ìyá àwọn ọmọ òlu la nílẹ̀. àwọn la ní gbogbo bí báyìí. ìyálàyà wọn náà sàmú gan kò lè wá sọ lójú agbóhùn lòun nílẹ̀ wọn ah, ah, yes sir ṣé ní gbogbo tẹ́tí ń sọ da ṣùgbọ́n ibi kan wà tẹ́tí ṣe mistake ṣé rí ilẹ̀ bí báyìí èmi ọlọ́run jogún ẹ̀ fún bẹ́ẹ̀ ni mo níwèé ilẹ̀ bí báyìí gọ́gọ́ lọ́wọ́. wá èmi ò lánàá àwọn méjì tó wọ ọ̀dà lásán mo ní ma bẹ́rí ẹ bọ́lẹ̀. Ah, ó dín ní ìwúgbọ́n kankan mọ́. Ah! sọ bẹ́ẹ̀ yes sir. o ti ń gẹ̀ẹ́tì ẹ̀rọ ògùn. Ah, rárá sà. aláwọ̀ nílẹ̀ aláwọ̀ alágbègbè báwo wà ti tiẹ̀. rárá. ọmọ ìlú náà fẹ́ lólẹ̀ oníwọ̀ nílẹ̀ sọ bẹ́ẹ̀ máa pẹ́ o. sọ bẹ́ẹ̀. yes yes okay sir. okay sir. okay sir ọ̀rọ̀ ẹ̀sà torí ọlọ́run torí ọlọ́run ẹ eh, eh, torí ọlọ́run mo níwèé ilẹ̀ lọ́wọ́. Eh, pé bàbá bàbá ẹ̀ wo sì rojọ́ ẹ lẹ́kìn fún ọ̀gbọ́n ẹ̀ lápá ẹ̀. Ah! irọ́ yẹ. bọ̀dá Sàámú bọ̀dá Sàámú bọ̀dá Sàámú. ó dàbí pé mò ń gbọ́ orúkọ mi láti ṣáìdì. ó dàbí ṣáìdì ni ó dàbí ṣáìdì ni ta ló ń pè bọ̀dá Sàámú bẹ́ẹ̀ má fi ọkọ̀ fẹ́ níyẹn lórí o. Ah, ẹ má èmi ni. sọ bẹ́ẹ̀ èmi ni. sọ bẹ́ẹ̀ bọ̀dà Sàámú. kí ló ṣẹlẹ̀. Ah, àdá ni o. lábẹ́ búlọ̀kù. ẹ bẹ́ẹ̀ ni sà. àdàbà wo. bẹ́ẹ̀ ni wọ́n lé mi kó lórí òkè ni bẹ́ẹ̀ ni àdá náà kó wa. mo rí ìdí ara ó sọ wípé wọ́n da orí òkè rú èmi ò kà kún èmi ò mọ̀ pé òótọ́ ló sọ àwọn wo ni. Ah, mi ò mọ̀ wọ́n rí. kí lẹ́jọ́ papọ̀. wọn kò dédé dé ni lọ́jọ́ kúrò bẹ́ẹ̀ kúrò bẹ́ẹ̀ kúrò bẹ́ẹ̀. ìhàlẹ̀ yẹn pọ̀ gan-an sà. lórí òkè. bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́dẹ̀ mọ́ra rí. mi ò mọ̀ wọ́n rí. ẹ kó wọn bá yín lórí àdúrà ni bóyá ìgbàdúrà lọ́wọ́ táìmì. àgbàdúrà lọ́wọ́ náà ni. kò wá sí májíkà kankan tẹ̀ lè fi kojú wa. Ah, bùrọ̀sà mú àdá ni kó dé. ẹ̀rù ni wọ́n sọ níbi agbára májíkà tó fi bá ìwọ nìkan lórí òkè yẹn wọn ò ah. ṣe lò fún wọn. bùrọ̀sà mú aládàá wọn yẹn mú gan sẹ́. Ah, káládàá yẹn ò bá kojú wọn àbí. àbí kí ló ṣe mi ò mọ̀. Ah, mo dẹ̀ ra kan mi ò mọ̀ wọn ó dàbí bíi mọ́là báyìí wọ́n kó àdá sínú inú inú kò wọ́n gba bí ẹgbẹ́ mi kọjá mo rò pé gbọ́dọ̀ àwọn eléyìí lọ sáwọn kan. gbọ́dọ̀ wọn lọ. wọ́n gba báyìí nínú galamons kò ní sọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ ìwọ làwọn èèyàn máa wá sábà. ní àjálà ń sọ̀rọ̀ ẹ̀ yìí. ẹ̀rù sì wá pọ̀ jù. Ah wọ́n náà wọn ò fẹ́ rí mi lórí ilẹ̀ yẹn mọ́. lórí òkè yẹn. bẹ́ẹ̀ ni lórí òkè yẹn. bẹ́ẹ̀ ni àkórí wọn dàrú. Ah. lórí òkè yẹn. n tó sọ ni. wọn bá lába bẹ́ẹ̀ ní bọ́dìdà kì í ṣe pé mi ò lè lọ́bẹ̀ báyìí mi ò lè lọ́bẹ̀ báyìí but solution máa wà. sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ sọ fẹ́ padà sẹ́yìn blọ́ọ̀kù ni àbò fẹ́ tẹ̀lé mi báyìí. a jẹ́ n yín. má bọ̀ má bọ̀ ah. kó fi ara balẹ̀ mo ń lọ síbi. Sàámú Alájọ. Sàámú Alájọ. bùrẹ̀ Sàámú ṣe rí gbogbo láti ibi ìsàlẹ̀ lọ́hùn yẹn títí dé gbogbo ìgbèríko tá a wà ẹ èmi lọ́lọ́run jogún ẹ̀ fún ìwé ilẹ̀ yẹn rèé ìwé ilẹ̀ rèé ẹ́ ah bàdà Sàámú ẹ sọ nǹkan kan ni. ẹ nítorí pé ẹ mọ nǹkan tẹ́ ẹ̀ ń sọ ni torí kò yé yín ti ni ẹ láwọn èèyàn yọ àdá wá sórí òkè ń bí wọn náà máa bẹ́ yín ládàá ẹ wá ń kọ̀wé wá sọ̀rọ̀ òwe ni tó wà lẹ́yìn àrídájú leléyìí. àrídájú pé kí ni. wípé mi ni mo nílẹ̀ yìí. tẹ́ ẹ bá kọ ìwé fún àwọn ọmọ ọ̀ta tẹ́ ẹ bá nà sí wọn máa fàyà ni. Ah. tó bá fàyà evidence mi dà. Ah. ẹ̀rí yín wọ́n á fẹ̀rí yín yà. yọ́lẹ́tì tí mo lè ṣe orin tí n bá rí picture tí n bá rí píkṣọ àwọn yẹn màá lè mọ nǹkan tí mo fẹ́ ṣe lórí ẹ̀ wọ́n bí aláya wọn dá kò sẹ́ni tó lè gbìnà ojú mi nínú gbogbo. Ah, ohun tó tiẹ̀ tún yà mí lẹ́nu gan ni wípé wọ́n dìídì ń sọ wípé kó jẹ́ bọ̀dá Sàámú gan ni pé wọn ò lẹ́mìí àwọn. ohun tí mo fẹ́ mọ̀ gangan ni ohun tí mo fẹ́ máa gbọ́ ló ń sọ yìí àmọ́ tí n bá rí píkṣọ̀ làwọn tó sọ bẹ́ẹ̀ tí mo mọ̀ káwọn báyìí ni wọ́n sọ orú ọ̀rọ̀ yẹn ṣé mo kí n bá mọ orú ìgbésẹ̀ tí mo fẹ́ gbé àìrí píkṣọ̀ wọn a máa lẹ́nu ni jẹ́ kó jú kọjú jẹ́ kó jú kọjú kémi àti wọ́n ríra àwọn kan wá tún sọ lójú mi ànigé ìgbà tó tún wá lọ síbi tẹ́ bẹ̀rẹ̀ sí ní wọlé tẹ́ ń wọlé tẹ́ ń náwó eh. gbogbo tẹ́ ń náwó sílẹ̀ kan yẹn ilé baba láti ní o. Ah, rárá o rárá o ìwé yìí ti jẹ́ ká mọ̀ ẹ́ pé mi mu ni gbogbo ẹ̀. àṣẹ ìlú gíláàsì yìí ni ẹ má máa jiyàn ẹ má máa bẹ́ mi jiyàn ládùúgbò yìí ah. ilé baba láti níbẹ̀ yẹn eléégún dẹ̀ ní baba láti ah. kò yẹ yín ìgbàlẹ̀ eégún dẹ̀nà fẹ́ fìbẹ̀ ṣe ẹ máa mọ bẹ́ẹ̀ ìrẹsì tọ́lọ́ máa ń ṣe oore á dàbí pé ó ṣe nǹkan mi ni kó má dà pé bàtẹ́ bá bẹ̀rẹ̀ night vigil lórí òkè yín ń bí lọ́jọ́ kan náà tán bá ti kọ́ bẹ̀ yẹn tán ló máa lọ di wípé lifting mọ́ aya lifting làwọn máa gbé olúwa mi dé o dìgbẹ́ ah. dìgbẹ́ ẹrù owó ẹrù náà ẹrù náà ẹrù náà o àmọ́ àwọn boys tó wá síbi tó ń sọ wípé kí lèmi fẹ́ ṣe yẹn hmm. mo fẹ́ rí wọn another thing tá a dẹ̀ tún lè ṣe ń bí mi mọ̀ bóyá ẹ máa gbà á òun ni ká parí náà jà wá bí kó wá yan orí òkè fún yín á ah, ah. dẹ̀ láàrin méjì á rí nǹkan kan bọ́bẹ̀ gbogbo àwọn bọ́ìsì ẹ̀wọ̀n bí àwọn dà tó bá tẹ bí ìmọ́lẹ̀ wọn máa ṣubú ni. nù náà yín ràn gìnà orí òkè ọlọ́run lélẹ̀ tọ́lọ́run ti ń gbàdúrà tí ìyanu ti ń ṣẹlẹ̀. ṣé èèyàn èṣù la rí náà jà ah, ẹ má sọ bẹ́ẹ̀ ẹ̀mí ọlọ́run wà ń bí òróró ọlọ́run láti wọ́n sí bí tó dẹ̀ ń ṣiṣẹ́ picture ló yẹ important tí n bá rí picture wọn no problem ó níbi tí mò ń lọ kò sí wàhálà ohun tí mo rò pé mo lè ṣe nìyẹn o ah. picture tí n bá rí picture tí n bá rí picture àwọn boys yẹn then torí ọlọ́run gbogbo ọgbọ́n tẹ bá mọ̀ ẹ́ pé ẹ lè gbà gbogbo ìgbìyànjú tẹ lè gbà lórí ọ̀rọ̀ ọlẹ̀ yìí òun ni kẹ́ bá mi gbà ẹ torí ọlọ́run yẹ ah! ah! torí ọlọ́run sórí ilẹ̀ ìṣe dúró mọ́ báyìí torí Jésù Kristi yéé. alájọ Sàámú alájọ ẹni ń bínú mi bá mi dààmú ẹ kọ́ńtà wọlé orí sọkún ó bá mi yẹ yẹ wọn bàbá. ọ̀tá mi ò bá mi yẹ̀yẹ́ ẹni bá ń bínú mi ò bá mi yẹ̀yẹ́ kọ́káwọ́ lórí sọkún ò bá mi yẹ̀ yẹ́ wọ́n ń bá bá mi. sọ bẹ́ẹ̀. ẹ sàmú. orí ilẹ̀ tí mo mú yín dé yìí orí ilẹ̀ tó ń ṣàn fún wàrà àti fún oyin ni èmi mo máa ń wà láti rẹ́síkìwò èèyàn kúrò nínú ìṣòro tó bá ní. I am your saviour now. Nítorí ìṣòro tẹ̀ ń kojú lọ́wọ́ lórí ilẹ̀ yín tí mo dẹ̀ máa yanjú ẹ̀ very soon. Ibi ẹ máa ṣe ẹ máa ṣe gbogbo tẹ́ ẹ bá fẹ́ ṣe lọ ẹ máa ṣe lórí ilẹ̀. Ẹ fẹ́ gbàdúrà ni o, ẹ fẹ́ ṣèsọjí ni o, ẹ máa ṣe lọ lórí ilẹ̀. Ẹ má wọrí. Mímí kọ́ ò mi yín bí. Ah, Bàdà Sàámú, lóòótọ́ ilẹ̀ ìdá, amímí kọ́ mo ní. Ẹni tó ní bíbáyìí tó bá wá déédéé yọ sí mi ńkọ́. Èmi ni mo mú yín wá bíi ẹni tó níbi èmi ni mo wà ní nkẹ́ ẹ̀ kó jẹ́ four years five years seven years lẹ tó yanjú tó wà lórí ilẹ̀ lọ tí ò tiẹ̀ ní ẹ̀ bà tó bẹ̀ rárá tí má ba yé àwọn bọ́ìsì ẹ̀jẹ̀ bó ṣe lè wù kó rí kí n má fojú kàn wọ́n ni ẹ má ṣe ohun tẹ́ ẹ bá fẹ́ ṣe ń bí nkẹ́ àmì nílẹ̀ ìwà ẹ tún lè gbàdúrà gan pé ẹni tó nílẹ̀ kó má tètè rò kó má tètè kọ́. Ah, rárá mi ò lè ṣe bẹ́ẹ̀ ohun tí mò ń tà láti sọ ni pé ilẹ̀ ibi tí mo wà fún àìmọye ọdún mo ní ìwé ẹ̀ lọ́wọ́ mo dẹ̀ tẹ́ńdà ìwé ẹ̀ fún gbogbo èèyàn gbogbo ayé lórí ká ẹ̀ṣẹ̀ wá sọ ibi ìbáyìí tí kì wá ń ṣe pé mi ni mo ní. grace tẹ ní jù nìyẹn tẹ o opportunity yín lórí ilẹ̀ nìyẹn tẹ kàn mí fi balẹ̀ ṣe bẹ́ẹ̀ ni mo bá yín gẹ̀ẹ́tì ilẹ̀ mo dẹ̀ mo gbà tẹ́ gbàgbé that is very good if you have a property you must have a, a, a complete and a genuine document that will back your your your property up. Sabe, Sabe, relax ẹsẹ̀ tí máa mọ́kàn sọ bẹ́ẹ̀ ẹsẹ̀ tí máa mọ́kàn ẹ farabalẹ̀ kò sí problem ẹ má gbalẹ̀ yín padà gbogbo àwọn ọ̀tá yín bó ṣe wá wù kò rí ah ọ̀tá mi ò bá mi yẹ̀yẹ́ hmm, ẹni bá ń bínú mi ò bá mi yẹ̀yẹ́. Hmm, kọ́káwọ́ lórí sọkún ó bá mi dà mú wọn ó bá bá a pé ah, má rí nìyẹn lágbára ọlọ́run. àmì ó tiẹ̀ ti wá rí bẹ́ẹ̀ bùrà Sàámú hmm. pẹ̀lú èèyàn gidi tẹ́ jẹ́ yìí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe fi mí lọ́kàn balẹ̀ yìí ọlọ́run á fi yín lọ́kàn balẹ̀ ṣé wá rí gbogbo ẹni bá wá nawọ́ ẹ mú sí yín ọwọ́ ẹ mú ọwọ́ ẹ mú ọwọ́ ẹ mú gbogbo ẹni bá ń nawọ́ ẹ mú sí yín bí olúwa ti ń bẹ tẹ̀mí ẹ̀ ń bẹ pẹ̀lú ọlọ́run á mú wọn. àmín. gbogbo ẹni bá lẹ́ẹ̀ni jẹ́ èèyàn láyé bólúwa ti ń bẹ tẹ̀mí ẹ̀ ti ń bẹ olúwa yóò dojú ìjà kọ wọn. àmín. gbogbo ẹni sọ wípé tiyín báwo gbogbo ẹni sọ wípé mo lẹ fẹ́ kéré nú ayé tó kéré láyé Sàámú kéré nú ayé tó lẹ tó bíi ti báwo <laughs> tó jẹ́ nǹkan kan irú wọn Ọlọ́run á dojú ìjà kọ wọn àmín lágbára ọlọ́run àmín ẹ bá sọ fọlọ́n kó tó di kọ́lọ́n close chapter àdúrà wa mm. wípé kẹ́ni yẹn kó dààmú kó dẹ̀ sunkún. bẹ́ẹ̀ ṣe sọ yẹn gẹ́lẹ́ ọlọ́run á jẹ́ kó rí bẹ́ẹ̀. àmín ẹ sọ lẹ́nu ni ọlọ́run á lè jọ ìmọ̀ ti tẹ́lẹ̀. ẹ ọlọ́run á jẹ́ oṣù kan. àmín lágbára ọlọ́run ọlọ́run á jẹ́ dààmú. lágbára ọlọ́run. orin tí mo compose yẹn láwọn mm. kèmí ò dédé compose yẹn lásán hmm. mo compose yẹn torí èèyàn kan ni. yes kọ́lọ́n dẹ̀ gbà bẹ́ẹ̀ mi ì mọ̀ bóyá ẹ̀ mú yẹn ẹ ti mọ̀ ó dùn ọ̀tá mi ò bá mi yẹ̀yẹ́ hmm. ẹni bá ń bínú mi ò bá mi yẹ̀yẹ́ hmm. kọ́káwọ́ lórí sọkún o jẹ́ kan hmm. dààmú o bàbá ilé mi lẹni yẹn wà ẹ gbọ́ ò gbọ́ ah. ó o ẹ má ṣe gbóhùn tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ má ṣe lọ lórí ilẹ̀ yìí ẹ jẹ́ mú yín wọ̀ gbó lọ díẹ̀ lè rí àwọn ibi tẹ́ tún lè tẹ́ lè ṣe kẹ́ mú tẹ́ má gbọ́ tà sí ẹ mọ̀ pé àwọn muslim wọ́n máa ń wá ibi tó òòrùn wà ibi tó òòrùn wà kọ́ lè kírun bẹ̀ ẹ̀yin náà gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run ẹ wá bi tí pẹpẹ yín tó lè dúró sí. mo ti ẹ̀ ti rí i. ẹ ti rí ibi tí pẹpẹ wà mo ti rí i. bẹ́ẹ̀ ẹ ìwọ gbó tán ẹ jẹ́ mú yín wọ gbó ẹ jẹ́ mú yín wọ gbó kẹ́ẹ̀lé ó lè jẹ́nu gbó. ó yẹ sọ wípé bàbá gbọ̀nà ara gbogbo mi yọ. bàbá gbọ̀nà ara gbogbo mi yọ. bàbá gbọ̀nà ara gbogbo mi yọ gbogbo mi yọ bàbá gbọnu ara gbogbo mi yọ gbọnu ara gbogbo mi yọ bàbá gbọnu ara gbogbo mi yọ olórí ayé gbọnu ara gbogbo mi yọ agogo ẹ̀mí ró má ṣe sùn lọ sọ̀rọ̀ agogo ẹ̀mí ró má ṣe sùn lọ má fi ọ̀rọ̀ rẹ̀ ṣeré Jésù ikú jésù jésù. ẹ gbọ́ mi tàbí kẹ́ ẹ gbọ́ mi dáadáa ẹni tó bá ṣe bí wèrè nu yín wèrè máa ṣe kí ni wèrè máa ṣe ee pásítọ̀ àbí kí ló ń pè ẹ́ ó dàbí pé ò ní ọ̀rọ̀ gbọ́ èmi àtọwọ́ bọ́ìsì mi á lé ẹ kúrò níbì kan ó tún wá tẹ̀dó síbòmíì <laughs> ẹni ò mọ ba ló ń ṣe kí ni òun ló ń fọ bá ṣeré sórí jẹ́ kí n sọ fún ẹ ó dàbí pé bó ṣe ń ṣe mí ó ṣe kí ni ó ti múnú bí mi ó dẹ̀ jọlá nkankan nǹkan tó jọlá ẹ̀ ni wípé wọn ò ní kí n pa ẹ́ tó bá ṣe wípé wọn ní kí n pa ẹ́ ni màá ti ṣe kí ni màá ti pa ẹ́ dànù. Ah! mo sì lè yí ìpinnu mi padà o èmi ni mo sọ wípé mi ò fẹ́ pa ẹ́ tó bá tírẹ́tì mi àbí tó bá ṣìyàn àmọ̀yàmọ̀ máa ṣe kí ni máa yí ìpinnu mi padà máa ṣe kí ni máa pa é dànù. ẹ má ṣe bẹ́ẹ̀ torí ọlọ́run mi ò déédéé wà lórí ilẹ̀ yìí bọ̀dá Sàámú ló mú mi wá síbí. bọ̀dá what. bọ̀dá Sàámú. bọ̀dá Sàámú. ooo oh. ìyẹn ni wípé o ò bẹ̀rù àwa o bẹ̀rù bọ̀dá Sàámú tó mú ẹ wá sí ibà yìí àwa ní ẹ kúrò níbi kan bọ̀dá Sàámú wá mú ẹ síbòmí ìwọ àti bọ̀dá Sàámú yẹn ó dàbí kí wọ́n bá mi ṣe yín jẹ́ kí tún fún ẹ wọ́n ní lẹ́ẹ̀kan sí i ṣòro ilẹ̀ tó wà yìí láti bí báyìí mi gbọ́dọ̀ rí pé o tún lọ tẹ̀lé síbòmí ìwọ àtọwọ́ mọ́ ẹ mi gbọ́dọ̀ rí yín kẹ́tù lọ gbé sí àwèrè kan lẹ́nu lọ́jọ́ síbi kan o tí bá rí irú ẹ̀ ikú ni o ikú ni o. Ah, àbọ̀lọ́dún kúkú ni gbogbo yìí ni wọ́n dẹ̀ wà lẹ́yìn ẹ̀ tó mi jẹ ọ̀tàlẹ̀ wọnú ìsìn máa tọ́ka ẹni kékeré àbọ̀lọ́dún kúkú ni yìí ni ẹni jẹ́ àwèrè ni. Ah. ẹ̀yin boys. ẹ̀yin boys ètò ọ̀la bàbá inú ti way. ìyá báyìí ṣé ọmọ ọkùnrin tó dùn báyìí máa rówó lẹ́nu níwájú fún wọn ni. ọlọ́run ẹgbẹ́ ló kọ́ wọn. Ah! pẹ́lẹ́ bí ọmọ ti ń ṣubú lórí owó mi tí oṣù wo ti jẹ wọ́n náwó fún ilé ẹ̀bẹ̀rẹ̀ mi tó sì rówó èèyàn kó mi wà náà fún yìí ẹ̀wọ́n ní gbogbo oṣù bẹ́ẹ̀ mi ò láìkẹ́ o. tó o máa fi kú láyé ẹ̀yọ síbí má ẹ̀ bá sọ fún mi pé mo wù àbí òṣìbọ̀ orí ẹ̀ dàrú ìwọ ló lọ́wọ́ fún mi ni so ìwọ tí ẹ ní ten thousand lẹ́ni mo kọrin látàárọ̀ ló lè wà yẹ́mi sí kò ní yọ̀ta ẹ mo rò kò rí ìwọ ló lọ́wọ́ fún mi ni mo rò pé ní ọ̀pẹ ni wọ́n lọ lọ́wọ́ fún mi ẹni tó lọ́wọ́ fún mi ní kò bílẹ̀ rẹ̀. ayọ̀ ò ní dìbàjẹ́ o pẹ̀lú owó tó fún sọ bẹ́ẹ̀ amúrèrè lọ́wọ́ sọ bẹ́ẹ̀ kí ló dé. pẹ̀lẹ́sàm orí ilẹ̀ tẹ̀ ẹ̀ṣẹ̀ fi mí sí àwọn bọ́ọ̀sì yẹn ló tún wọ́ bẹ̀ pẹ̀lú àdá lọ́wọ́. Ah! àdá gidi náà wọ́n fi lé mi kúrò ńbẹ̀ o. Ah! àwọn olórí burúkú wo ni ẹ wòlíì sọ bẹ́ẹ̀. Ah, ẹ má ṣe pé. jẹ́ kó ṣe pé sọ bẹ́ẹ̀ jẹ́ kó ṣe pé orí ilẹ̀ tí mo ṣẹ̀ṣẹ̀ fi ẹ́ sí tí mo ní kò máa jọ́sìn bẹ́ẹ̀ àwọn gáàsì ẹ tún yọ àdá wá bá ẹ ń bẹ̀ níbẹ̀ ẹ wò ẹ jókòó débi ẹ bá kó ten thousand yẹn bá tó bẹ̀. súnmọ́ mi súnmọ́ mi sáré mọ́ mi má gbàṣẹ kẹrẹ mọ́ orí ẹ ni mo rò pé nǹkan ṣe wọ́wọ́ wo gbà gbà bá kówó ìdánimọ̀ bá lọ́wọ́ ẹ ní sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ àwọn dà. àwọn dà tó bá bí yín dẹ̀ yọjú máa fọ́ orí yín dànù ni. káì. ṣèrí ṣèrí. sáwọn náà tún dàbí ìlú báyìí. ohun tí mo dé bá rèé o. àwọn bọ́ìsì yẹn ló tún ṣẹlẹ̀ yìí. àwọn tún ní. ọ̀nà ọmọ náà gbà. mi ò mọ bó ṣe rìn gangan. ayé yín ti rún ni mi ìfẹ́ bọ́ bíkíbi tó wù kẹwàá bíkíbi tẹ́ ẹ bá ti gbọ́ mi ayé yín ti bàjẹ́ o ẹ̀ ń dà ránṣẹ́ ọlọ́run láàmú báyìí ẹ̀ ń dẹ́sọ bẹ́ẹ̀ láàmú. ah náà fọ́ gbogbo nǹkan báyìí ara ń tà sọ ni èmi ò ṣáà lè sọ̀rọ̀ sẹ́mi mi ò lè sọ̀rọ̀ sí ìrànṣẹ́ ọlọ́run báwo ni irú nǹkan báyìí ṣe máa ṣẹlẹ̀ wà á take picture wọ́n ṣe ṣe yẹn wà á take picture ọkùnrin ò lọ́bẹ̀ báwo àbójú nọ́kọ́lẹ̀ ìwúra wúrun wọ́n gbé gbàtí fún yín ni wọ́n gbé gbàtí fún ẹ̀ ara pé wọ́n ìbẹ̀rù ẹ̀mí ọlọ́run náà ni bọ́ọ̀ ṣe lè gbé gbàtí fún ẹ yẹn òun ló ṣe máa rìkọ́dù àbọ̀ òròkè tó máa rìkọ́dù lọ́wọ́ lójú ọmọ ọ̀tàn wọ́n máa bù ẹ́ fọ̀tí tó bá jẹ́ pé òrìkọ́dù ń sìn a máa rí evidence a máa mọ̀ pé àwọn bọ́ìsì báyìí ni wọ́n ń ṣerú nǹkan báyìí àbí nígbà tí wọ́n débi iṣẹ́ ìdárúkọ mi ṣá. ẹ mo dárúkọ yín mo ní nípasẹ̀ yín òun mo fi dórí òkè yìí. ooo ara mistake tó tún ṣe nìyẹn ṣé wo mọ̀ pé bí oṣó ṣe ń gbọ́ orúkọ Jésù tó ń sáwọ́ gbó tájẹ̀ ń gbọ́ orúkọ Jésù tó sáwọ́ gbó ó lọ́mọ tá máa ń gbórúkọ mi tó máa ń yá lọ hmm. tààmú tó pè yẹn sìn òun tá a fi bá wọn bí ká ní mo bá wọn bí ni iná ìbà mọ́ wọn kí ni mo sọ. iná ìbà mọ́ wọn iná mọ́ wọn ni what the fuck kí ni túmọ̀ eléyìí ha ah! kí ló ṣẹlẹ̀. ẹ ti fọ. bí mo ṣe gbági mọ́ọ̀sì ló fò yọ ṣáà ọ̀bọ̀ ìṣẹ́ ló bàjẹ́ débi àbáwọn àga yóò da mọ́ ni. ẹ̀yin lè ṣe fọ́ǹsì yìí. ọparun ni mo fi fọ. a five thousand ẹ mo ra iṣẹ́ yẹ. ẹ bóyá kí n kówó ẹwà jẹ́ nǹkan. Ah, mi ò sọ bẹ́ẹ̀. ṣé n kówó ẹwà. iye tí mo ra kàn kó sí mi lẹ́nu ni. àódàpá àṣírí oògùn ayé yín ti ń yé mi mo wà bí láti help mo kàn gbà kíní mọ̀ báyìí kíní fò yọ òun ní five thousand ló rà nítumọ̀ pé kíni ṣé kúkú fọ parí rẹ̀ kí n máa lọ ṣé ẹ tilẹ̀ kí n máa lọ. àwọn bọ́ìsì kan ládùúgbò náà máa ṣe gbogbo rádaràda yìí fún wọ́n tó jẹ́ sọ bẹ́ẹ̀ tó jẹ́ tèmi ibikíbi tó wù kàn wà máa dáṣẹ̀ rí àfún wọn ó yá gbogbo àwọn àga yẹn lójú ẹ̀mí mi ń bí abẹ́gbọ́ sọ bẹ́ẹ̀ ó yẹ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹ́ ẹ roko ah, ẹ kẹ́ lọ́ọ́ máa ṣá àwọn àga yẹn síbi lọ máa ṣà ibikíbi tó wù kẹ́ wà ibikíbi tó wù kẹ́ sápamọ́ sí ìyá tó bá lọ́mọ òṣì tí wọ́n ń da sọ bẹ́ẹ̀ labùn ládùúgbò kó bá ọmọ ẹ̀ sọ̀rọ̀ tí ń bá rí ọmọ kankan mú tí ń bá rí ọmọ kankan mú ó máa faṣọ pínpín roko ọba èmi ni mo sọ bẹ́ẹ̀ ó yá máa ṣàgà ẹ̀ máa ṣàgà ẹ̀ ní fọwọ́ kan kankan bẹ̀ ní fọwọ́ kan ẹyọ kan nú àwọn àga ẹ̀ fúnra ẹ̀ ṣàgbogbo ẹ̀ tán wọ́n máa jẹ́ bí àpẹẹrẹ nígbà tí o bá dé station wà á lè sọ wípé èmi fúnra mi ni mo kága ó yá ṣá orí yìí ti burú mi gbọ́ kò ní dá fún wọn wọ́n máa ṣọ́kú ni wá kí n má ṣe pé ṣé ká kú fi wọn lẹ̀ ṣé kó máa disturb káàkiri àwọn ọdún lọ́nà ibi tọ́rọ̀ dé dúró yìí wàá gbé ẹran ara yọ ni ìwọ ẹran ara wàá gbé ẹwà ẹran ara wàá gbé wọ̀ wàá bá jà ní ìyẹn ò ṣe kíní ìwọ ẹran ara ló máa lò kò ní dá fún yín sẹ́ àlàyé yín máa bàjẹ́ ní pátápátá pẹ̀lẹ́ ah sọ bẹ́ẹ̀ má gbélé sí i wọn kí ni máa ra ilé èmi ni mo bàjẹ́ no jẹ́ kí n rà jẹ́ kí n rà ibẹ̀ mi ìgbà tó tún wá fi hàn mí ni ṣé kìí ṣe fi hàn mí ẹgbẹ́ yẹn sẹ́gbẹ́ kan gbé wọ́n gbó gbé wọ́n gbó so mi ní lè rí mi ní mọ̀ kí mo jẹ́ gbèsè. jésù láyé mi mo ní jésù lọ́kàn mi mo ní jésù láyìíká mi mo ní jésù níbi gbogbo mo ti ní mo ní jésù láyé mi mo ní jésù lọ́kàn mi mo ní jésù láyìíká mi mo ní jésù níbi gbogbo. Hmm pastor, ṣé kò sí nǹkan kan ṣá mo rí i pé ọkàn yìí ò sí bíi láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ fellowship yìí o. ibi náà ló ti bẹ̀ mo kàn rí bí wọ́n kàn jókòó wọ́n kàn dákẹ́. ṣé ẹ rí dádì ṣé gbogbo àwọn tó ń lé yín kiri àtàwọn tó ń dá yín láàmú pátápátá lágbára kristi tẹ̀sí ọlọ́run á mú un fún ó mà ṣe o ó mà ṣe o ọlọ́run mà ní agbára o a ní kò ń ṣe ọlọ́run tó ti gbàkóso ayé wa ni. má ti dá sẹ̀rí àfọ àwọn bóyá. bíbọ̀ ariwo tó bá wà. ìfún ni bàbá. Ah! Ah, hmm? àtọ̀ sọ bẹ́ẹ̀. yes sir. ojú mi dáadáa. yes sir. èmi ti rí pé òdò ọ̀rọ̀ gbọ́ elétí ikú òun ni ẹ èmi ní ẹbí kan o tún tẹ̀dọ̀ síbòmí. <laughs> mo sọ fún ẹ mo ní wípé mi ò fẹ́ rí ẹ lórí ilẹ̀ community mẹ́wẹ̀ẹ̀wá yìí kó máa ṣe ṣọ́ọ̀rù àbí kó máa ṣe sọjí àbí kó máa kọ́ ọmọ kó pọ̀ kẹ́ bá pariwo díwá létí ṣé mo sọ fún ẹ àbí mi sọ fún ẹ. ẹ sọ sá mo sọ fún ẹ ṣùgbọ́n mo rí i pé ò jẹ̀bi mi nítorí wípé mi àdìẹ mọ fún ẹ wípé o tún bọ́ sílé kan kẹ́ máa ṣe house fellowship. bàbá bàbá olórí burúkú yóò jàre yín o olórí kúkú yóò jàre yín o ó ti kó àwọn wèrè yín jọ wọ́n fẹ́ dá chọ́ọ̀tì lẹ́yìn báyìí nìyẹn. lébi lélẹ́yìí lébi lélẹ́yìí. wobi ah. wobi wobi Mr. Man Mr. Man tí bá gbọ́ pẹ́kẹ́ lẹ́nu ẹ̀ <laughs> ó lọ nìyẹn o. sọ bẹ́ẹ̀. ẹ dà. sọ bẹ́ẹ̀. díkì. Eh! èmi ò bí ẹnu ẹ̀mí ló wà ní so orí mi èmi jọ ẹ dà èmi jọ díkì lójú ẹ. Ah èmi tó yẹ kí mo ti gbé láàdù mo ti gbé kòló mo ti gbé kòló ládùn kí n tó débi báyìí. mo fẹ́ wá wọ̀n ọ̀nà ẹ̀sìn ìlú tó sófin kò sẹ́sẹ̀ olùmọ̀síra á wù ẹ̀ torí pé mi á di ẹ̀mọ́ fún ẹ wípé o gbọ́dọ̀ fi ibi kankan ṣe aṣọ ẹlòṣì torí pé ibi táwa ti fẹ́yàn a máa ń le káàkiri táwa ní kárọ̀jọ́ ọmọ ìlú máa jàre ọmọ àdúgbò máa jàre ládùúgbò wa kò sí ìkọ́tà lè fi ẹ dá kò sáà dá lè fi ẹ dá láti ibìkan sí ibìkan máa máa nù ẹ́ ni January to December àwọn ọmọ máa jẹ ìyá ni tábà ti rí ẹni bìkan àbí tá a kọjá tá a gbá tá a gbówó ariwo kan tá a gbówó ariwo kan ah! ìwọ ló wà ń bẹ̀ o tó wọ pé mo sọ mọ́rọ̀ mi wípé ọ̀ ní kí n pa ẹ́ ṣùgbọ́n tó bá tẹ̀tì mi dé lẹ́bù yẹn má ṣe kí ni. pásítọ̀ sọ bẹ́ẹ̀ pásítọ̀ sọ bẹ́ẹ̀ tí bá tún gbọ́ ohun ẹ ní àdúgbò àti ilé kọ̀ọ̀kan má ṣe kí ni. ẹ̀yin boys ẹ jẹ́ ká lọ ni arúgbó bá jó gbọ́ ìbọn tó gbà wọn lálejò máa ń la pátì ìlú ìpè lálẹ́. Come on, intervene. Jésù. Sir. Pastor. Sir. Àdúrà ni ká máa gbà. Àdúrà ni ká máa gbà. Ṣé wọ́n ti lọ? Ṣé wọ́n ti lọ? èso mú dé èso. gbọ́dọ̀ mú dé èso. mú dé n bọ́ sílẹ̀ jẹ́ kí n wọ sẹ́ẹ̀tì kí n bá oyè wọ bá mi tó ọ̀gbẹ́ni ojúkúrú ju tààrà. ojúkúrú ju ojúkúrú ju. èmi ò èmi ò bá jó èmi fẹ́ fẹ́ wọlé awo kí n kọlẹ̀ awo ni. orí òkè lẹ́sẹ̀ yìí tí ò lórí ìpè mi wo tó sọ orí òkè ìyá ẹ̀ẹ́dọ́rùn rojọ́ o mi ò sí bẹ́ẹ̀ o wọ́n mọ ìbí ń jó bí Shakira. Ah!

dẹ̀ ń dọ̀lẹ̀ o dẹ̀ ń dọ̀lẹ̀ o yà kíbọ̀ náà kíbọ̀ náà jẹ̀ wò. ọlọ́run o pẹ̀lú gbogbo agbára tó fi jẹ ọlọ́run mo ké pè ọ́ ní àkókò yìí ìpìlẹ̀ ogun tó ń jà mí gangan ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ tú fún mi ogun tó ń ja ayé mi èyí tí ò fi mí lọ́kàn balẹ̀ èyí tí ò jẹ́ ní ìsinmi èyí tí ò jẹ́ tí ọkàn mi ó balẹ̀ olúwa tú ogun náà olúwa tú àṣírí ogun náà àní mo bẹ̀ ọ́ nínú àánú ńlá rẹ̀ tá a bá rí ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ èyí tí mo lè ṣẹ̀ èyí tí mo lè dá tó lè mú kí ènìyàn tí ò lágbára tó ẹ̀yin ọlọ́run kó máa tàbùkù orúkọ ẹ̀yin ọlọ́run lára mi ẹ̀ṣẹ̀ náà olúwa dáríjì mi ayérayé dáríjì mi mo ń bẹ̀ ọ́ ọlọ́run pẹ̀lú gbogbo agbára tẹ́ ẹ fi ń jẹ́ ọlọ́run tó bá jẹ́ lóòótọ́ lóòótọ́ lẹ pè mí tẹ́ ẹ fi àmì òróró yàn mí àṣírí ogun yìí olúwa tú jésù tú olúwa tú olúwa tú àṣírí yìí ọlọ́run tú àṣírí yìí ìbàjẹ́ yìí pọ̀ jù àbùkù yìí pọ̀ jù àrífín yìí pọ̀ jù àwọn tí ò lágbára tó ẹ wọ́n ń fi mí ṣe yẹ̀yẹ́ olúwa o gbà mí jésù gbà mí olúwa gbà mí olúwa gbà mí. bíwo bíwo ogun èṣù nínú ayé mi bíwo ogun èṣù nínú ayé mi bíwo jésù jésù kristu ah jésù kristi jésù kristi jésù kristi kí ni tó lè wà nínú òkùnkùn ah lórúkọ jésù lórúkọ jésù ah ọlọ́run ayérayé o ohunkóhun tó lè wà nínú òkùnkùn tó ń gbénú òkùnkùn olúwa tú àṣírí rẹ̀ lórúkọ jésù. Jésù Kristi olúwa tú àṣírí òkùnkùn. Ah, ah, aṣọ ìmúorúkú lórílẹ̀tẹ̀ sẹ́ẹ̀tì wèrè ni ẹ kò fọ aṣọ yìí ó ń gbá bí wèrè kì í ṣe torí orúkọ tó ń pè àbí nítorí nǹkan tó ń sọ ìtorí ẹ ni mo ṣe ṣe aṣọ lórí o sọ bẹ́ẹ̀ mo kàn fẹ́ kó o mọ̀ pé láàrin èmi àti ẹ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ah, orí ẹ ò pé I am the source of your problem. Ah, ah. èmi ni mo sọ fún ẹ wàá rí bàbá láàrán wò wàá rí. rasa mu kí ni kí ni ni gègègè èyàn àti ta ni. ẹ káṣọ kó lórí jàre. kò jẹ́ mọ́. ni kí kí n ka. ẹ ká aṣọ papọ̀. mo ti káṣọ papọ̀. ó ní orí pé mo ti ká pọ̀ orí pé kó mọ́ra bí àtẹ̀lé mo ti káṣọ mọ́ra àmọ́ mi ì ní ká oògùn ayé ẹ̀ ebi ah, mo sọ bẹ́ẹ̀. Bọ̀dá Sàámú Bọ̀dá Sàámú could that be true? Ah. Bọ̀dá Sàámú lójú oorun mi ah thank you Jesus thank you Jesus. Ọlọ́run tí kò fi àwọn ènìyàn rẹ̀ sílẹ̀ ó ṣe mo dúpẹ́ o Ọlọ́run tí ò fi àwọn ènìyàn sínú òkùnkùn ó ṣe mo dúpẹ́ o ah kùràsà wọn wọn ń ṣáájú mi. Ah. ọlọ́run ṣe o kùràsà mú ọlọ́run ṣe o kùràsà mú. wá orin díẹ̀ tó ti yọ ṣá. ẹ ò gbọ́dọ̀ ẹ jẹ́ má bínú kí mo tó gbà láwọ̀ kó. ó lọ́rọ̀ kan tẹ́ pé ń kọ mí lóminú wọ́n rò pé ah, ẹ ṣe sùúrù ẹ ní sùúrù mo máa pé kí n bí yín pé àgbàlagbà ni ẹ máa lè tàn mọ́lẹ̀ sí kódà Sàámú ẹ má bínú ṣé lóòótọ́ ni pé ẹmọ tó ń pè ní generational curse ègún àti ìrandéran ṣé lóòótọ́ ni pé tí ègún yẹn tó bá ń ja àwọn bàbá ńlá bàbá yẹn ó máa ń spread orí ọmọ náà. Ah, òyìnbó wà nínú tó sọ yorùbá náà dẹ wà bẹ́ẹ̀ tí n bá fẹ́ túmọ̀ òyìnbó yẹn ìwọ fúnra rẹ ló sọ́ọ̀sì oní generational curse generational cause mean pé ègún tó ti wà láti tẹ́lẹ̀ tó tún wá bá generation kan tó tún kúrò lórí generation kan tó tún bá generation míì. ẹ gé ẹ̀tẹ̀ sá. àtìgbà ti kéré náà ti máa ń sọ bẹ́ẹ̀ pé ègún ìrandíran ègún ìrandíran. ṣé pé lóòótọ́ ló wà. lóòótọ́ ló wà o kódà ọmọ kòkó ègún máa ń mú. Ah, typical example ẹni tí ègún ìrandíran tó ń jà yẹ ìwọ ni ah. pẹlẹbẹ ìwọ ni. Ah, tí wọ́n mọ̀ pógun òdìlé ló ń jà yìí ṣé bẹ́ẹ̀yàn ṣe wùwà ló ṣe wùwà yìí ṣé ọlọ́kùnrin wá ìwárí ṣé ẹlẹ́jọ́ ẹgbẹ́. bọ́dá ah, Sàámú tó bá jẹ́ pé èèyàn rẹ nìwọ wo táì tí mo ní mò ń lọ síbi kan tó ń dá mi dúró tó ń béèrè ogun ìrandíran kí lè bá débẹ̀. ìbúdá mi ọ̀rọ̀ tó rú mi lójú mo ní kí n bí ojú àpò tẹ máa ń ṣe yìí náà. ọ̀rọ̀ tó rú wọ lójú ló bí mi ṣé èsì tí mo wá fún ẹ wá jẹ́ èsì burúkú. ìbúdá mi ìṣẹ́gun mi yóò dà bọ̀dá là ń pè yín kó dá. nínú ìtọ̀nà wo. kó dá akọ́tẹ́sọ ò dá. sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ ara àwọn tó lè sọ fún rẹ̀ tó máa bẹ́ẹ̀ fàdúrà tó máa bẹ́ẹ̀ fi yanjú ogun ayé ẹ̀ kí ló ṣẹlẹ̀ sọ bẹ́ẹ̀ ojú yín tún korò ṣé kìí ṣe pé àwọn bẹ́ẹ̀ ṣe tún ti ń dà yín láàmú rárá o kí ló ṣẹlẹ̀. ẹ̀yin ni mo fẹ́ rí o. bí báwo. rasa mu ẹja wọlé lọ kí lọ rí yín nílé. inú ilé mi ò important táwọn boys ẹ máa ń dà yín láàmú sọfẹ gbà yín lọ́wọ́ yín ni mo fún yín lẹ́ẹ̀kan wọ́n lé yín kúrò bẹ́ẹ̀ ẹ tún débò mi wọ́n tún lé yín kúrò bẹ́ẹ̀ ẹ tún lọ tún ẹ tún lọ gbàdúrà fáwọn èèyàn wọ́n tún lé yín bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ àwọn wo tún ni. bọ̀dà Sàámú kò sí bọ́ìsì kankan tó ń lé mi mọ́ báyìí o ẹ̀yin gangan lẹ̀ ń lé mi ẹ̀yin náà ṣe háà ah. àdá láàmù ló ń dààmú sọ bẹ́ẹ̀ àdá paná àdá paná òun ló ń dààmú sọ bẹ́ẹ̀ tí wọ́n bá yọ àdá paná sí èèyàn tó bá lọ bábi tí bp èèyàn ti rise gbogbo tó wà láyé èèyàn máa fọ̀mátì ni ẹ̀rí wọ́n ti ń sọ̀sọ̀kùsọ̀ sọ bẹ́ẹ̀ kí ló ń ṣe yín. rasa mo mi ò sọ̀sọ̀kùsọ̀ o. kí ló dé. mo ti gba mo ti bẹ ọlọ́run mo wá ojú ọlọ́run ìṣípayá tí mo rí ni wípé ẹ̀yin gangan òun lè wà nídìí ọ̀rọ̀ mi. Ah, ah. Ah, sọ bẹ́ẹ̀ this is my real face this is my real face o tó bá jẹ́ pé lójú ìran ojú ìran ẹ nígbà tó rí mi bóyá tó bá jẹ́ pé báyìí o ni mo ṣe ṣe èmi kọ́ lórí o lọ́ǹgì lórí ọmọ eighteen lórí o èmi kọ́ nìyẹn o bọ̀ tó bá jẹ́ pé nìyẹn nọ̀rọ̀ báyìí tán tó dẹ̀ jẹ́ pé mi gangan lórí wàhálà ńlá ni èmi nìyẹn but èwo ni kò máa dùnnú mọ́ mi ọlọ́run máa jẹ́ kí n rí ibi mo ṣe máa ṣe é sọ bẹ́ẹ̀ ìwọ tí mo ti sáré káàkiri nítorí ọ̀rọ̀ ẹ̀ ó ṣe máa jẹ́ pé mi ni why. Rasamu, I'm not joking. I saw you in my revelation. You mean you're not joking, right? I'm not joking. You mean you're not fucking joking, right? I'm not joking, bro. Kí lẹ̀ ń sọ kò yé mi? Rasamu, mo mọ̀ wípé fúnra mi mo ti ṣẹ̀yìn. Èmi dẹ̀ ti rẹ́dì láti gbé àmì òróró láti gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Máa dọ̀bálẹ̀ fún yín, ẹ jọ̀ọ́. Ààrẹ ah! ló ti sọ bẹ́ẹ̀ fún mi ẹ fẹ́ dọ̀bálẹ̀ fún bọ̀dá Sàámú. o sì máa dọ̀bálẹ̀ fún mi. ìyọ́ lòun ni yín ẹni àmì òróró tí gbogbo wa gbogbo wa respect ládùúgbò ah! ẹ ṣe máa dọ̀bálẹ̀ fún bọ̀dá Sàámú ẹ ṣáà rí táwọn náà sọ pé kẹ́ máa dọ̀bálẹ̀. dọ̀bálẹ̀ fún mi. Ah, ohun tí mò ń sọ ò yé ẹ̀yin ó yé èmi dáadáa bó dẹ̀ ṣe yé mi yẹn bọ̀dá Sàámú ẹ jẹ́ ń dọ̀bálẹ̀ fún mi. ẹ ní sọ pé kí ló ń sọ tó ti lẹ́nu yẹn fi ṣe máa dọ̀bálẹ̀ bọ̀dá Sàámú lásán lásán lẹ́fẹ̀ẹ́ dọ̀bálẹ̀ fún ah, kí ló ṣẹlẹ̀. mo kẹ́ nǹkan ṣe é ni eyín ẹ̀ máa yọ sí mi lọ́wọ́ sọ bẹ́ẹ̀ ah, ah. tó o bá fẹ́ kó gun ayé ẹ̀ṣẹ̀ lóòótọ́ lóòótọ́ dọ̀bálẹ̀. Ah, I am the source of your problem. Èmi lè pò nínú àlìkámà ẹ. Mi ò fẹ́ yọ mi ò ní lé ẹ kúrò nínú ayé yìí. Àmọ́ lórí ilẹ̀ tá a jọ wà yìí, màá jẹ́ kó o ta kọ́kọ́rọ́. Bẹ́ẹ̀ ni, màá jẹ́ kó o ta bones. Èmi ni màá tún bẹ̀ sọ fún Ahmed. Ahmed carpenter ó máa bẹ́ẹ̀ kan show glass tó o máa kó pọ̀pọ̀fù àti bọ́ǹsì sínú ẹ̀ tó o máa ní fine fine donut fine fine pọ̀pọ̀f tó o máa máa dín ta ibi tí màá bẹ́ẹ̀ dé gangan nìyẹn tí mi ò bá wá fẹ́ gbà láyìn tó wà lọ́wọ́ yìí tí mi bá fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ màá jẹ́ òun máa ta báíbù àti kándù òun ló máa jókòó tí ìwà kan máa ta báíbù àti kándù ó ò ní lè wàásù fún yàn mọ́. àtàwọn èdè bẹ̀rù ọlọ́run ìwọ ẹ mọ̀ bí kí ló lè ṣe tó tó bẹ́ẹ̀ náà. yọ síbi ẹjọ náà nà nísù nísù ẹjọ torí ọlọ ẹjẹ ń ba yé ìṣọbẹ ẹjẹ ẹjọ ẹjẹ ń ba yé ìṣọbẹ mi ò i will discipline you èmi ni wọ́n ń dánrú èmi ni wọ́n ń bá sọ gbogbo òṣì tó bá mi sọ yẹn. èdè tí ò kí ló ń ṣe yín gangan náà ah mi ò láìkí irú ìwà yẹn o láyé yín ẹ má bàa mi ru wúrà yẹn mọ́ ẹ má wu irú ìwà yẹn pẹ̀lú mi mọ́ láyé kí ló ṣẹlẹ̀ náà. mi ò rẹ́rìn. Ah, ah ẹ rẹ́rìn kí lẹ wá ń ṣe. mi ì rẹ́rìn ohun tó bá ní mò ń ṣe ni mò ń ṣe. Ah, ah. kì í ṣe àṣepé mò ń ké. ẹ̀ ń ké ni jàre. mò ń ké. ẹ̀ ń ké ni ah kí ló ṣe yín náà Sàámú kí ló ṣe ẹ náà kí ló ṣẹlẹ̀ náà. sọ bẹ́ẹ̀ sí mi. ẹ kí ló ṣẹlẹ̀ tó le tó yìí ah o kì í bínú náà kí ló mú ẹ tó fi bínú orí ẹ yí ni. ṣé ẹ tún rí báyìí ẹ tún ti múnú bí mi o báwo ni irú yín ṣe máa sọ fún èmi ẹ ń sọ fún mi wípé ọmọ kékeré ni mí eh. ẹ wá ní bí mo ṣe kéré bẹ́ẹ̀ lẹ̀mí inú mi náà ṣe kéré kí ló fàtẹ́ fi ń sọrú yẹn níṣojú gbogbo àwọn ènìyàn. gbogbo èèyàn bẹ́ẹ̀ wo ni mo sọ fún. Ah. gbogbo àwọn èèyàn wo ni mo sọ fún. wá ọmọ mélòó ni ẹ ṣé ò dàgbà ni ẹ tún ti bẹ̀rẹ̀ o. ẹ nà ọmọ kékeré náà ni ẹ wá òkè bínú tẹ́lẹ̀. kí lẹ̀ ń bá mi sọ ẹ̀yin àti tani àti tani. níwájú tani. ẹ níwájú tani yẹn gangan. níwájú Fẹ́mi Adébáyọ̀ ni ẹ̀wọ́n yóò pẹ́ mi ló ń kí ló ẹ stop ẹ o. mi stop ọmọdé ọmọdé mélòó ni ẹ. stop ẹ o. gbọ́ nígbà tí mo sọ mo lọ́mọ kékeré nìyẹn pọ̀ torí ọlọ́run àgbàwo ló dá. Ah, ooo máa ṣe nǹkan tí ò dá fún bọ̀dá yìí o. bí kíni. máa ṣe kí ló ṣe yín tẹ lálúlẹ̀ máa tí kàbọ̀ yín lójú máa fẹ́ yín yín gbọ́lẹ̀ máa dá yẹpẹ̀ sí yín lẹ́nu. nísùrù sọ bẹ́ẹ̀ nítorí wípé o ti ti kàbọ̀ dì í. brasa mi ẹ stop ẹ. ìwọ tó ń lè ti kàbọ̀ yọ lójú ò lè ti kàbọ̀ dì í. ẹ stop ẹ ẹ stop ẹ kí n tó daṣẹ́ ìránṣẹ́ kí n tó gba ìpè ẹ mọ bí tí mo wà tẹ́lẹ̀ ni ẹ mọ tí mo ti ń ṣe tẹ́lẹ̀ ni máa ṣe ojú ò dá fún yín o. kìkì òun ti sọ kí ló máa ṣe fún mi kí ló máa ṣe fún mi. láyé yín láyé yín láyé yín ẹ má bà mí ta mọ́ ẹ má bà mí ta mọ́. o tiẹ̀ lè win tí wàá bẹ̀ ta. ó yá ẹ fàyè mi sílẹ̀. mi ò fàyè ẹ sílẹ̀. ah ooo Sàámú fàyè mi sílẹ̀. sọ bẹ́ẹ̀ mi ò fàyè ẹ sílẹ̀. Ah. dídí gbàjà dídí dídí dídí gbà. bẹ̀rẹ̀ Sàámú ẹ fàyè mi sílẹ̀. mo fàyè ẹ sílẹ̀. Ah, sọ bẹ́ẹ̀ níwájú mi ni ẹ fàyè mi sílẹ̀. <laughs> sọ bẹ́ẹ̀ màá dáṣẹ̀ rí àfọ́n ẹ wàláì tàláì símọ́ bí láì máa dáṣẹ̀ ìyàtọ̀ èmi ló ní kèmí fa yí ẹ sílẹ̀ ìwọ sọ bẹ́ẹ̀ lẹ́mi wo ọ̀dà bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́. bẹ́ẹ̀ni ó ń lérí sí mi ó ní ẹ̀mí ẹran ara ló gbé òun wọ̀ níwọ̀ tààrí wọ́. mo jẹ́ ṣó ẹ mo fi hàn ẹ wàá rí ìrànwọ́ kékeré nìyẹn o mo ì máa dáṣẹ̀ rí àfọ̀ mi ni mo sọ bẹ́ẹ̀. bùdá sá má bínú. bùdá sá mu ẹ má bínú. ìgbà tó rọ ìṣẹ̀lẹ̀ mo bẹ̀yìn. Hmm mo tún pè yín lórí aago ẹni kò sí problem mọ́ ẹni ló máa ṣiṣẹ́ ìránṣẹ́ kò sí wàhálà mò ń tẹ̀ sọ nìyẹn mo bẹ̀ yín lóòótọ́ lóòótọ́ èmi náà ti rí àṣìṣe mi mo ti rí wípé nǹkan tí mo ṣe ó kù díẹ̀ káàtó mo wá ronú ara mi mo wá bára mi sọ̀rọ̀ wípé pásítọ̀ sọ bẹ́ẹ̀ o ti ṣe ohun tí ò dáa o nǹkan àrífín ló ṣe yìí téèyàn bá ní ẹ̀mí ọlọ́run kò gbọ́dọ̀ fi ààyè sílẹ̀ fún èṣù ẹni lẹ́mi ọlọ́run kò gbọ́dọ̀ fàyè sílẹ̀ fún ẹran ara mo wá rí i pé mo ti fàyè sílẹ̀ fún ẹran ara n ló fà á tí mo fi ń bẹ̀ yín bọ̀dá Sàámú lẹ́ẹ̀kan sí ẹ má bínú. dédé dédé dédé dédé súnmọ́yìn motivational speaker ta ló motivate ta ló motivate àwọn amọ̀ọ̀mọ̀ sọ̀rọ̀ sógun èèyàn láti fẹ́ gbọ́n téèyàn fẹ́ sọ ọlọ́run má jẹ́ pàdé wọn àwọn afitimáìsì èèyàn ọmọ ọmọ lù tó ṣẹlẹ̀ láyé sí lórí social media ah! àti pásítọ̀ àti celebrity ojú wọn rí tó ọmọ pínísì kan akọ̀mọ̀mọ̀ ó kàn lè ṣépè ó kàn lè bú ẹ ó lè sọ̀rọ̀ òdì sí ẹ kò ní nǹkan kan tó wá attention ló ń wá o ìwọ tó bá wá gbọ́ kó block ẹ̀ kọ́ àwọn míì wọ́n ti jẹ́ pé block list wọ́n ti kún ó ti kún ọmọ wọn ti wà á bá ń bọ́ máa block ẹ̀ sọ̀rọ̀ wọ́n mọ̀ mọ̀ fẹ́ ṣe kọ́ wà á ah, wọ́n kàn lè wò pé íńtánẹ́ẹ̀tì ti tutu íńtánẹ́ẹ̀tì ti tu kí láà lè ṣe wọ́n kàn kọ̀ nǹkan kan jọ and the best thing ó ní pé kò kàn máa ṣe kí ni kó máa wọ̀ àwọn máa dárí jẹ́ o kì í ṣe torí tiẹ̀ o torí àwọn tó kúnlẹ̀ yìí ni o torí àwọn tó kúnlẹ̀ yìí wọ́n á sọ pé ó ń dọ̀bálẹ̀ ó ń dọ̀bálẹ̀ ìwọ ń dọ̀bálẹ̀. dàsá mu lẹ́ẹ̀kan sí ẹ má bínú. dídé dídé dídé dídé ó ṣe ní dọ̀bálẹ̀ jẹ́túrò kọ́ ni àjẹtù ò lè dọ̀bálẹ̀ fún mi mo rò kò rí òpè ẹ̀gbọ́n ẹ̀dè bọ́lá ẹ̀gbọ́n ẹ̀dè bọ́lá máa wá kúnlẹ̀ ó máa wá kúnlẹ̀ bí ìní tó náà máa bẹ̀ mí the only person tí mi lè gbà dọ̀bálẹ̀ òun ni Joshua yẹn ni mi lè mi lè gbà dọ̀bálẹ̀ yẹn ó nìyẹn ìyá Peter gan máa wá bí tó máa kúnlẹ̀ tó máa kúnlẹ̀ ẹ̀sẹ̀gbẹ̀ báyìí tẹ́ ẹ máa jọ bẹ̀ mí yẹn yẹn ìwọ àti ìyá Peter ẹ máa jọ bẹ̀ mí báyìí ǹjẹ́ máa rí òpin ẹni wá ń dọ̀bálẹ̀ fún mi ẹni kó má dọ̀bálẹ̀ fún mi ẹ fẹ́ kó ta bọ́ǹsì gbẹ̀yìn ayé ẹ̀ bá fẹ́ kó ta pọ̀pọ̀ fún ó bẹ̀rù orí ara ẹ̀ ó mọ̀ mi. ìbọ́lẹ́wà abọ́nà ẹ má ti lọ súnmẹ́ o ẹ má ti lọ súnmẹ́ o ẹ má bọ̀ nílé ọ̀dọ̀ mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni o ìbọ́lẹ́wà abọ́nà gbọ́ mi ìbọ́lẹ́wà ẹ má bọ̀ má bọ̀. rásà mú kí ló ṣẹlẹ̀ bíbá ẹ̀. sọ bẹ́ẹ̀ nìyẹn sọ bẹ́ẹ̀ nìyẹn eh, àbáwọn tó wá ń dàbí tó ń wà kọ́rù ni àwọn kan náà yàdá wa èmi ni kòkòrò tó ń jẹ̀fọ́ èmi kòkòrò èmi lẹ̀fọ́. Ah, olórí oko ló ṣẹlẹ̀ ẹgbẹ́ àríbẹ̀ ilé ìgbìmọ̀ aládẹ́ni ká lọ dá wọn sùn níbẹ̀ àwọn máàcì lọ. Ah. àwọn sọ wípé ẹ ti change formation bàbá kí ló ṣẹlẹ̀. sọ bẹ́ẹ̀ rí ó wá bí wá bẹ̀bẹ̀ ni ó wá bí wá bẹ̀ mí ó ti mọ̀ gàlọ́gà. wá aláyé la kí ló ń ṣẹlẹ̀ náà ṣe bẹ́ẹ̀ ní bàbá ìṣe yìí ni pé kálẹ̀ ló dá sẹ́rí àfù. ẹ̀bẹ̀ mi ni mo léèyàn ṣẹ mi èmi ni mo dẹ̀ léèyàn wá bẹ̀bẹ̀ mo dẹ̀ ti sọ fún pé mo fẹ́ dáríjì kí wàá di tiyín pẹ̀lú ilé. Ah, ìgbà tọkàn ìránṣẹ́ ọlọ́run bá balẹ̀ òun ló rántí májíkà tọkàn èèyàn bá pòrúurú kò sí tó máa ṣe olórí orílẹ̀-èdè tọkàn ò bá balẹ̀ wọn ò bí dáa kò ní concentrate bó ṣe lè wù kó mọ carbon torí ìwọ ìránṣẹ́ ọlọ́run ẹ wo mo ti dáríjì o. àlàyé àlàyé ẹni sùúrù ẹni sùúrù. ẹ wọ́n jẹ́ ká sọ etí ẹ̀dà kìsà ẹ jẹ́ ká jẹ́ kó mọ̀ tó community bẹ̀rẹ̀ wà aláyẹ̀ tiwa ní community tiwa ó jẹ́ bí ọlọ́run ó jẹ́ fẹ̀fẹ̀fẹ̀ torí kò jẹ́ pásítọ̀ kò ní yẹ ẹ̀ẹ́dá ni sáàmù gbogbo community mẹ́wẹ́ wà lọ́wọ́ ìṣe yẹ́wọ́ yẹn máa sí bàbá fẹ́ sọ jíde dàkítà sẹ̀. Ah, abana abana abana bó o ṣe ka ẹsẹ̀ yẹn wáwájú yàkà padà pàǹgbẹ̀ pàǹgbẹ̀ pàpàpà gẹ̀ balance tán balance community bẹ̀rẹ̀ wọ̀. ó ya wèrè ni orí ẹ̀ burú ni bíbélì fẹ́ jábọ́ lọ́wọ́ yìí tí ìgbà kọ́ṣẹ̀ ó máa gbé gbàjú fún yín gbogbo gbogbo bíbélì tó mọ̀ láti Genesis dé fi hàn ó máa fọ̀máàtì ni ó ṣe máa lọ bẹ̀rẹ̀ sí ní ka bible láti bẹ̀rẹ̀ ni. Now I have forgiven you thank you sir. torí ọlọ́run ọlọ́run gan ń dáríjì wá nínú àwọn ẹ̀ṣẹ̀ tá a ṣe. bẹ́ẹ̀ni. èmi gan mọ̀ pé mo ti ṣẹ̀ nínú nǹkan tí mo ṣe ọlọ́run náà ló dẹ̀ máa dáríjì mi bọ́ mo fi ṣú ẹ bí mo ṣe tó ni má bá mi gbàdúrà má ti bá mi gbàdúrà tó bá bá mi gbàdúrà ju bó ṣe lọ máa ṣe ìjẹ fún ẹ. mo mọ̀ kọ́ lọ́ọ̀ máa ṣe ìyanu tó ti yẹ ẹ lọ ẹ má dà nǹkan kan rú mọ́ mo ti dáríjì àmọ́ kò ní lọ lọ́wọ́ òfo ó yá sọ bẹ́ẹ̀ tẹ̀wó. hundred ó wà. ẹ bó ká ẹ mi ò mọ tún mọ èdè tẹ́ ń tẹ èdè yẹn ò yé mi sà. Ah! ìwọ tó ju bíbélì lẹ̀ tó sọ fún mi pé o fẹ́ gbé ẹ̀mí ẹran ara wọ̀ tó tó tó tó halẹ̀ mẹ́mi o ní tẹ́wọ́ yẹ tẹ́wọ́ jọ kókó fún ọ lọ́wọ́ èlò lọ́wọ́ èlò èlò lọ́wọ́ yín èlò lẹ́fẹ́ gbà ó yá one hundred bay hundred thousand. bùrọ̀ sẹ́ mú kí ló ṣẹlẹ̀ gan-an mo ti fẹ́ rí hundred thousand. ẹ ṣe ah. ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ tí ẹ mọ̀ tẹ́wọ́ ẹ̀mí ẹ̀rọ ara yẹn tún ti fẹ́ gbé ẹ̀ wà bí ah. ẹ má bínú ó dàpá tún ti ń frustrate ẹ̀ ni ó yá fifty k ah. tẹ fifty k. fifty k kẹ tí àgọ́ fẹ́ gba fifty k lọ́wọ́ ẹ ni. Ah, bọ̀dọ̀ sọ mú bó mo ti fẹ́ rí fifty thousand náà. àgọ́ ti gbà sóyè gan. ẹ ti fẹ́ chance ju. ó ní fifty k ó ní fifty k ṣé kí n ní kọ́ bu ẹ̀ ṣé kí n ní kọ́ bu ẹ̀ ẹ̀ bò ó. abẹ́lẹ̀.